اليوم مع المانع الثاني عشر وهو حب المال بعد ذكر إبليس والنفس والهوى والفسق والظلم والكفر والكذب وضعف المعرفة والكبر والحسد وحب الرئاسة من الموانع على طريق الهدى أعاذنا الله من هذه الموانع وقال فون الله وبا كي الله وبا كبا وقال كوكوا قال كوسي في واشي كونجا يا معشر المسلمين أو مسلمين tí à ń tẹ̀lé ọlọ́wọ́n ọba àdékíọ́lá kọ́lọ̀ kó ṣe àlékún ìmọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tí a ti ń ṣe àlàyé fún wa láti bí oṣù méjìlá sí ẹ̀yìn òun náà ni mawani'u alhidaya àwọn nǹkan tí máa ń kọ́ dí ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba a ti mọ ohun tó ń jójú ọ̀nà ọlọ́run alislam a sì ti rí àwọn nǹkan tó máa ń jẹ́ sábàbí kéèyàn dúró déédéé àwa ń ṣàlàyé fún wa àwọn nǹkan tí máa ń kọ dí ni kó lójú ọ̀nà ìdúró déédéé ìdúró déédéé sì ni ọ̀ranyàn ni lórí mùsùlùmí ọkùnrin ni obìnrin ni ọmọdé àti ní àgbàlagbà torí pọ́lọ́ ní iná lẹ́dínà kọ́ọ̀lù rọ́bùnà Allahu thumma istaqamu ọlọ́run ní dájúdájú àwọn tó gbà pọ́lọ́ wọn ọba Allah ní ọlọ́run ọba wọn thumma istaqamu lẹ́yìn náà wọ́n wá dúró déédé lórí ohun tí wọ́n gbà yìí wọ́n ní istiqama tatanazzalu alaihimul malaikatu alla takhafu wala tahzanu irú àwọn ẹni báyìí nínú oore tọ́nà iṣẹ́ ti sílẹ̀ ẹ sì má bẹ̀rù lórí ibi tẹ́ ń lọ wàá bẹ ṣerú bíi janna nípa ibi tẹ́ ń lọ ẹ gbàrú òdùnnú ń pa àlùjànnà ọmọ àlùjànnà nìyí kí ló fàájọ mọ́ wọn ní ìmánì wọ́n sì dúró déédéé sórí ìmánì ìmánì tá a wá ń sọ yìí nìyí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní máa dúró lórí ìmánì torí pé àlìmánì yazidu wa yankos ìgbàgbọ́ máa ń lékún ó sì máa ń dínkù yazidu bi tọ́ha ó máa ń lékún pẹ̀lú ìtẹ̀láṣẹ ọlọ́wọ́n ọba wa yankos bil ma'siya ó sì máa ń dínkù pẹ̀lú ìmáyapa ọlá àwọn àtọ̀hán àwọn làwọn tí máa ń jẹ́ kéèyàn dúró dédé ìmàtẹ̀ láṣẹ ọlọ́wọ́n ọba àti kàwé lè fún wa ní àwọn bí ọ̀sẹ̀ mẹ́fà la fi ṣe lè lẹ́yìn náà a tún ṣàlàyé fún wa àwọn nǹkan tí máa ń kọ́ dín ni ní ojú ọ̀nà dáadáa àwọn nǹkan yìí wá pọ̀ a ní ìtafẹ́ dárúkọ fún wa kò ní dín ní ogún twenty a ti fi dárúkọ fún wa mọ́kànlá ń bẹ nínú àwọn nǹkan tá a ti dárúkọ ó lè jẹ́ sábàbí kéèyàn kú lójú ọ̀nà ọlọ́wọ́n ọba kéèyàn jẹ́ ni eré tẹ́lẹ̀ kó wá padà di ẹni burúkú nínú ẹni ìbílí ìṣù á máa jẹ́ sábàbí láti lè sọyàn lò kú lójú ọ̀nà ọlọ́wọ́n ọba anáwùsù ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí máa ń pani láṣẹ láti kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba nínú ẹ̀ òun náà ni àlàáwà ìfẹ́ inú ó máa ń jẹ́ sábàbí kéèyàn kú lójú ọ̀nà ọlọ́wọ́n ọba wàlífíkù nínú ẹ̀ ni ìwà àbàjẹ́ ó máa ń jẹ́ sábàbí kéèyàn kú lójú ọ̀nà ọlọ́run wà zolom ìmáṣe àbòsí ó máa ń yọni kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba wàlẹ́kófòrò wàlẹ́kádì ìmáṣe kẹfìrí sọ́lọ́run ọba ó máa ń jẹ́ sábàbí kéèyàn ti mọ̀nà kó padà dẹ́ tí ò mọ̀nà mọ́ alikadibu bẹ́ẹ̀ náà ní irọ́ pípa ìmá parọ́ ó máa ń sọ ní díẹ̀ ní ibi lẹ́yìn ìgbà téèyàn ti jẹ́ ní ni àìmọ̀kan kéèyàn tí ó ní jẹ́ sábàbí kẹ́dà sọnù òun náà ni ìmá gbéraga wàlẹ̀ hasan ìmá bínú àwọn ẹ̀ńtọ́nà ọba bá ṣe dáadáa fún ẹ̀ńtọ́nà ń fún nímọ̀ tó yẹ ká ṣàǹfààní látara àmọ́ ẹ̀ à ń bínú sí ẹ̀ńtọ́nà ń fún lówó tó ń fowó ìṣe dáadáa tó yẹ ká jowú dáadáa pé káwa náà nírú owó ìkádè fi ṣe dáadáa àwa ń ronú pé kówó ìkọ́ kó parun kó bàjẹ́ irú eléyìí náà máa ń sọ nínú wàhúbùrì àṣà ni ìmá nífẹ̀ẹ́ ipò ipò olórí mo fẹ́ jẹ mọ́mù mo fẹ́ jẹ eh, chairman mo fẹ́ jẹ councillor mo fẹ́ jẹ amiru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ipò ìmá nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí ó máa ń kọ́ dí ní kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba eléyìí láṣàlàyé tó jẹ́lẹ̀ kọkànlá ní ọ̀sẹ̀ tó kọjá ní èmi pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba yìí tó jẹ́lẹ̀ kejìlá nínú àwọn nǹkan tí máa ń kọ́ dí ní kúrò lójú ọ̀nà ẹ̀sìn tí máa ń sọ níbi ẹni tó ṣìnà lẹ́yìn ìgbà téèyàn ti mọ̀nà òun náà ni hubbul ìmá nífẹ̀ẹ́ owó hubban jamma nífẹ̀ẹ́ owó lọ́pọ̀lọpọ̀ àkọ́kọ́ alhaqa'iqu anil mal àwọn kọ́kọ́ wà tí ó gbọ́dọ̀ rìn lẹ́nu ọkàn wa nípa owó annalmala lillah pé owó ọlọ́wọ́n ọba lóní yarzuqu man yasha'u min ibadihi wa yaqdir ẹni tó bá wọn ọlọ́ọ̀ba nú àwọn ẹrú ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba máa fún ní owó bígọ́ ìrè hisab ọlọ́ọ̀ lè fún ní owó tí ò lódi wọn tó bá ní kílò owó ẹ̀ wọ́ọ̀t wọn á ní àkọ́tì ah, ah, ẹ̀ lè sọ owó yẹn ti kọjá òun ta lè ṣe ṣírú ẹ̀ ọlọ́ọ̀ba ní máa ń ṣe bẹ́ẹ̀ wa yaqdiru la ẹni tọ́lọ́ọ̀ba ti fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́ọ̀ àrọ̀ra máa yin fáwọn báyìí ni á máa fún wọn díẹ̀díẹ̀ ni ohun tó lè tó wọn jẹun ní ọjọ́ kan tó bá tún dọjọ́ kejì wọ́n gbọ́dọ̀ jáde ṣáájú kí wọ́n tó rí nǹkan míì tí wọ́n á jẹ ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì wọn ọlọ́run ọba ọlọ́run bò ní fún òun rárá ohun tó fẹ́ jẹ lójúmọ́ gan kò tiẹ̀ ní rí délé sa ṣe kó fẹ́ fi nǹkan pamọ́ ọlọ́run bá ní máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní Allahu yabsutu rizqa liman yasha'u min ibadihi wa yaqdiru lahu ọlọ́run ní ẹ̀rí ọlọ́run bá là òun lọ́ba tí máa ń tẹ pẹrẹ ọ̀rọ̀ ó máa ń tẹ pẹrẹ ọ̀rọ̀ fẹ́ tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ó sì máa ń fún mọ́ ẹni tí ó bá fẹ́ wa atuhu min mali llahi alladhi ataakum ọlọ́run lẹ́yìn tí ọlọ́run bá tó fún yín ẹ walimamu walimalu sábàbù lukhoyiri walikuruba liman sallatahu fi tọ́ fi من وجوه الخير lukhoyiri ẹnikẹ́ni tọ́nà ọba bá fún ní owó tó wá jẹ́ wípé ó tẹ̀rí owó yìí ba láti máa fi ṣe tọ́lọ́wọ́n ọba àlékiọ́lá láti máa ná sójú ọ̀nà rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ owó a máa jẹ́ sábàbí oore fún a sì máa jẹ́ sábàbí ìsúnmọ́ ọlọ́wọ́n ọba àlékiọ́lá anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ibn umar ó ní la hasada ila fitnataini anabi ní ta bá fẹ́ jowú àgọ́dọ̀ jowú àyàfi èèyàn méjì la máa ń jowú àwọn tá a máa ń jowú rajul atahu Allahu malan ẹni àkọ́kọ́ ẹ̀ńtọ́nà ọba fún ní owó fàhùwà yunfiqu minhu àná alẹ́ ìwà náà nahar òun náà lẹ́ńtọ́nà ń fún lówó ó wá ná owó yìí láti fi ṣe dáadáa ní ọ̀sán àti ní òru wa rajul atahu Allahu àti arákùnrin kan tọ́nà ọba fún ní ìmọ̀ alukur'an alkarim fàhùwà yakumu biha náà lẹ́lẹ̀ wa náà náà irú ẹni bẹ́ẹ̀ ìmà ń kà ó sì fi ń kọ́ àwọn èèyàn ní ọ̀sán àti ní òru àwọn tá a máa wọn nìyẹn torí wípé ni owó tẹ rí yẹn náà dáadáa ni máa ń jẹ fẹ́ntọ́ lọ́wọ́n ọba àlekíọ́lá bá jẹ́ kó rọ̀ lọ́rùn láti máa fi owó ṣe dáadáa sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekíọ́lá nínú ọ̀rọ̀ ọlọ́ni máa ń da lẹ́dí yóò lọ́hà kọ́rùdọ̀nì hasana ọlọ́ni tó fẹ́ yá owó dáadáa ọlọ́run ní fàyọ̀dọ̀ ìfàhù láhù ọlọ́run ní irú owó tó bá yàwọ̀ ọlọ́run ọba yìí a máa fún ní àdìpèlé ẹ̀san fàláhù ájìròn kẹrí ọlọ́run láà sì fún ní ẹ̀san alápọ̀nlé ìyẹn náà ní àlùjànnà elé ń sọ fún wa wípé owó tẹ rí yẹn nínú téèyàn lè fi rí àlùjànnà ni nínú téèyàn lè fi rí ojú rí ọlọ́run ọba ni wàhúwa zinatul hayati dunia owó tẹ rí náà ọ̀ṣọ́ ilé ayé ni kò sí tó burú nu kéèyàn ní owó torí pé ọ̀ṣọ́ ilé ayé ni ọlọ́run ní alman gẹ́gẹ́ bí ọmọ ṣe jẹ́ ọ̀ṣọ́ ilé ayé tí àwọn ìyàwó jẹ́ ọ̀ṣọ́ ilé ayé tí aṣọ jẹ́ ọ̀ṣọ́ ilé ayé bẹ́ẹ̀ náà ni owó jọ̀mọ́ alimalu walbanun ọlọ́run ní ẹ̀rí owó tẹ́ rí yẹn àti àwọn ọmọ zinatul hayati duniya ẹ̀ṣọ́ ilé ayé ni wọ́n jẹ́ labasa minu kò sábúrú téèyàn bá ní owó nígbà tó bá ti ná owó ìsibí tó da wàlìbàkìyàtò sọ̀lìhàt ṣùgbọ́n èyí tó dáa jù òun náà ní owó tá a fi ṣe tọ́lọ́wọ́n ba tá a wá jẹ́ dáadáa tá a máa ṣẹ́kù fún wa khairun inda rabbika eléyìí ló da lọ́dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ sàwábán òun náà lórí ẹ̀ pọ̀ wà khairun amala òun náà sì ní dáadáa téèyàn máa ń rúkọ̀ wà fitani azọ́hìrọ̀ ẹ̀ rí owó tẹ túrí ibẹ̀ náà ni ìdá olójú méjì ni bó ṣe ló tún jẹ́ fitina eléyìí tó fojú hàn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kana yaqulu allahumma inna a'udhu bika min al-fitan ma zahara minha wa ma batan anabi sallallahu alayhi wa sallam ó máa ń sọnù ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n lọ́wọ́ ba mo wá ìṣọ́ rẹ kúrò níbi fitina eléyìí tó pamọ́ àti eléyìí tó hàn inú eléyìí tó fojú hàn nínú àwọn fitina fitina tulumal òun náà ni fitina owó tí ọlọ́wọ́ bá àlékè ọlá tó bá fi owó dún ẹ̀dáwò kọ́làmà yóò sọ mùmí ni o ó kéré ẹni tó jẹ́ wípé owó yìí ò ní jẹ́ sábàbí aburú fún un kọ́nà ọba àlékè ọlá kó fowó ṣe sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run sọ wípé ẹ̀rí owó tẹ rí innama amwalukum wa auladukum fìtìnà ọlọ́run ní ṣe ẹ̀rọ owó tẹ rí yẹn àti àwọn ọmọ yín fìtìnà ni wọ́n jẹ́ fún yín o wallahu inda wa ajrun azim dáadáa tó pin ọ̀dọ̀ náà ọba ni ó wà walimalu laysa bi kulli shay ẹ̀rí owó tẹ rí ìjọmọ́ ó gbọ́dọ̀ máa mélòó mélòó kam minan nas kọ́ni uti ya rajulun wa hurima minal hidaya mélòó mélòó nù àwọn èèyàn tọ́lọ́ ọba fún lówó ṣùgbọ́n náà bò fi mọ̀nà wal hidayatu khayr ìfinimọ̀nà kéèyàn mojú ọ̀nà ọlọ́run òun sì ló dá wakam mimman utiya almal wa hurima alaafiya mélòó mélòó ẹni tọ́lọ̀ ọba fún ní owó ṣùgbọ́n tọ́lọ̀ ọba ò fún ní àlàáfíà aw la yantafi'u bimalihi mélòó mélòó nú àwọn èèyàn tó ní owó ń tòótọ́ ṣùgbọ́n tí owó yóò ṣàǹfààní fún ọlọ́run ni wailun likulli humazati lumazah ọlọ́run ni ibi dandan ọlọ́run ọba kó máa bá àwọn tí ó jẹ́ wípé wọ́n máa ń sọ̀rọ̀ ẹni lójú ẹni ní aburú wọ́n sì tún máa ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn ẹni ní titi aburú a sọ lẹ́yìn ẹ̀ láburú a ní kódà tó bá tún dúró báyìí máa tún sọ lójú ẹ̀ ọlọ́run ní ègbé ọlọ́run bá kó máa bá rú ẹ̀ ní ibẹ̀ alladhi wa addada ní nínú ṣe àwọn ẹni báyìí jama'a máa kó owó jọ báyìí wọ́n wá máa kà inú a máa dùn ni pé ah, èlò mo ti ní báǹkì báyìí mo ti ní tírílíọ̀n at least mo bẹ̀rẹ̀ látòrí mílíọ̀n mílíọ̀níà ni mí nísìnyí báyìí mo ti di bílíọ̀níà nísìnyí mo ti di tírílíọ̀níà kò ní ronú àlùkìyàmọ̀ kò ní ronú bó ti fẹ́ yọ sàkà mẹ́ jama amala wa adada a máa kówó ìjọ àwa máa kà á yahsabu anamalahu akhlada kí ló fà ẹni tí rò pé owó tóun ní nǹkan á jẹ́ kó òun máa ṣẹ̀mí lọ béèrè nígbà tó bá ti lówó á wò pé kò sí hospital tóun ò lè lọ kò sírú dókítà tóun ò lè consult kò sólóògùn tí ò lè ṣoògùn fóun torí pé kí ni o owó wà ṣùgbọ́n ẹ̀jọ̀ mọ́ tó bá di ọ̀rọ̀ àlàáfíà ojú máa ń ti owó tó bá di ọ̀rọ̀ wípé ká kú àbí ká má kú ojú a máa ti owó tó bá di ọ̀rọ̀ kéèyàn sóríire ayé àti tọ̀run ojú a máa ti owó ọlọ́run bá ní yahsabu annama lahu akhlada ọlọ́run nírú ẹni báyìí ó rò kó owó tóun ní á jẹ́ kó máa bẹ gbére kalla la yumbazanna fil hutama ọlọ́run nírú ẹni báyìí inú náà hútọ́mọ̀ ní nárọ̀lọ́hìl mùkọ́dà iná ọlọ́wọ́n bá tá a ti dá tó ń jó fọfọ́ ni alẹ́dì tá a tọ́lẹ̀ rọ̀ẹ́lá àfíìlà iná inú ọkàn ni máa ń jó inú ọkàn ní máa ń jó kọ́lọ̀ ọba àlekí ọlá kó má fi ìyanu ẹ̀jẹ̀ wa wàlàyé ń omi ní hu máa ó ń fi kọfì lílà èèyàn kò wá ní ṣàǹfààní wàlá yuntafa minhu illa ma ń fi kọ lílà owó kò ní ṣàǹfààní àyàfẹ́lẹ́ tá a bá ná sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekíọ́lá anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní yakulu ibnu adamu maali maali ó lọ́mẹ̀dé ọmọ anabi adamu a máa pariwo owó mi o owó mi o owó mi o wa hallaka min maalika illa ma tasaddaqta ànábì ní ìrì ọmọ ádámọ̀ ìjẹ́ ó tiẹ̀ ní nǹkan kan nu owó tó ń pariwo yìí tó ju eléyìí tó fi ṣe sọ́dá kọ̀ lọ́mbẹ̀ ni fa ambaita àti eléyìí tó jẹ nínú oúnjẹ tó ti parí awa kalta eléyìí tó jẹ fa afnaita eléyìí tó ti jẹ nínú oúnjẹ tó dẹ̀ jẹ́ kó digest yẹ awola bíi tafa ablaita àbílẹ̀ tó fi raṣọ tó jẹ́ ń paṣọ igbó torí èyí tí o bá tó bá jẹ kó nínú oúnjẹ oní búrẹ́dì nínú ilé nínú fíríjì ó ní oúnjẹ food stop nínú ilé ó ní ẹran màálù tó ti kó sínú freezer nígbà tó o bá kú tán wọn ò ní fẹ́ràn yìí wọn ò ní dànù àwọn kan ni wọ́n máa jẹ èyí tó jẹ́ tiẹ̀ ń bẹ̀ ní tó jẹ tó yàgbẹ́ ìṣáájú kó tó kù ohun tó di owó wa nìyẹn èyí tó ṣàǹfààní nínú owó máa àǹfààkì àwòfin sabilillah eléyìí tó fi ṣe gbèsè ayé tó ná sójú ọ̀nà ọlọ́run àti eléyìí tó fi lò gbèsè ayé tó ti tán èyí tó di owó ènìyàn o. anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdá mọ́tàbínú ádámù nǹkọ́tọ̀ àìníwò àmàlò anábì nígbà tó máa dánbí ádámù ọba kú sallallahu alayhi wa sallam ó ní gbogbo gbèsè ayé gbogbo iṣẹ́ olóore ẹ̀ ti tán nìyẹn ìlàmì ó ní àyàfi mẹ́ta ìlàmì sọ́dà kọ́tìn járíà àyàfi nínú sàárà tí ń ṣàn tó ṣe ó kọ́lé kalẹ̀ káwọn ọmọ òrukàn máa gbé bẹ̀ ó gbin igi kalẹ̀ káwọn èèyàn máa gbatẹ́gùn lábẹ́ àbó tiẹ̀ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ káwọn èèyàn máa ṣèjọsìn bẹ̀ àbó gbẹ́bọ́ o káwọn èèyàn máa pọn omi bẹ̀ irú dáadáa báyìí a máa bá o àwọn nígbà tí ò sí láyé mọ́ àwọn nǹkan tó ṣàǹfààní ni eléyìí tá ṣàǹfààní fún wa jọmọ́ eléyìí tá nánú owó tá fi wá ojú rí ọlọ́wọ́n ọba wàhùnbù náà ti láhùn ṣẹ̀lì nínú àgbọ́yé owó òun náà ni pé ìfẹ́ táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní sí owó ìfẹ́ tí ó pọ̀ ní o ọlọ́run ni watuhibbuna al-mala hubban jamma ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ nínú ta gbọ́dọ̀ gbọ́yé ní owó owó tí ọlọ́run bá bá fún wa káyọ́nú sí i òun náà ni sábàbí oríire wa láyé àti lọ́run man utiya qalil fali yahmadullah ẹjọ́ lọ́n bá fún ní díẹ̀ ní owó kó yọ́nú sí i kó dúpẹ́ fọ́lọ́run bá waman utiya kathir fali yattaqillah fi ẹjọ́ lọ́n bá fún ní owó tó pọ̀ kó páyọ̀ lọ́wọ́ bá látara bó ṣe fẹ́ náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la yazalu adam yawmal qiyamah ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní gbé ẹsẹ̀ kan báyìí yọ gbé ní àlìkìyàmà hatta yusala àná àrùbà tí wọ́n á fi bí nípa nǹkan mẹ́rin nínú àwọn nǹkan yìí àmàlì yìí wọ́n á bí nípa owó ẹ̀ min aina kìtàsábàhù ibo ló wo ló ṣe ṣé fọ́n wánà ìlò lò ní yahoo yahoo ni ó jálè ni ó kówó òlú jẹ ni ibo ló ti rí owó yìí wọ́n á bí ẹ nípa ẹ̀ wàfíìmà àǹfàkọ̀hù wọ́n sì bí léèrè orí kìlò náà sí i ebe mi mo ti ṣe owó mi bó bá ṣe wù mí mo ti lè náà láà ọlọ́ọ̀bá máa bí ẹ orí kílò náà sí owó tọ́lọ̀ ọba fún wa ọlọ́run fẹ́ ká nọ sórí dáadáa ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní min sa'adati ibn adam ridahu bima qada allahu lahu ó ní nínú oríire ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn máa yọ́nú sí ohun tọ́lọ̀ ọba bá fún nínú ilé ayé ìtọ́lọ̀ fún ó pọ̀ ní àbókéré kó yọ́nú sí nínú oríire wa nìyẹn ó ní wa min shaqawati ibni adam tarkuhu istikharati Allah ó ní nínú orí burúkú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní wípé kó fẹ́ ṣe nǹkan lé ayé ẹ̀ kó má máa pe ọlọ́run ọba dá sí i pé wọn ọlọ́run ọba àlékè ọlá anta ta'lam wàtẹ́kùdìr ìwọ lọ́ba tó mọ̀ ìwọ lọ́ba tó sì lágbára wa ana la aqdir wa la a'lam èmi ò mọ̀ mi sì lágbára in ta'lam anna hadha al-amra khayru tó bá mọ̀ pé o ti mo fẹ́ dáwọ́lé yóò lóore fún mi fìdíni lórí ẹ̀sìn mi wà màáṣì lórí ìgbésí ayé mi wà àkíbàtì amòrì àti lórí àtibọ̀tán mi fàkòdérè hùlì ìwọ náà bá kádàrẹ́ fún mi jí ó bọ́ sí fún mi wàyà sírì hùlì ìwọ náà bá bá ń ṣe ní rọrùn súnmọ́ báríkì lè fi kó sì bá ń fa àlùbáríkà sí wà ń kó ń tata àlà tí ìwọ náà bá bá wá mọ̀ anna hazal amọ̀rọ̀ sàròlì tó bá mọ̀ pé ohun tí mo fẹ́ dáwọ́lé aburú ló máa jẹ́ fún mi lórí ẹ̀sìn mi lórí ètò ìgbésí ayé mi àti lórí àtibọ̀tán mi àtibọ̀tán mi fásirifu wà ní anhu ìwọ náà bá gbé nǹkan yìí jìnnà sí ni kó sì gbé náà jìnnà sí faqdir liya al-khayra haythu kana thumma rdini fi ìwọ náà bá gbogbo bí tó bá mọ̀ pé dáadáa wá wà wá gbé wá bá mi kó sì bá mi yọ́nú sí i nínú orí ibú ọmọ ẹ̀dẹ́ èèyàn òun ni pé kó fẹ́ dáwọ́lé nǹkan kó má ṣe istikhara kó má pè ọlọ́run bá dá sí i. Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ wípé wa min shaqawati ibn Adam ó ní nínú orí ibú ọmọ ẹ̀dẹ́ ènìyàn sákọ̀tù hu bí ma kọ́dọ̀ lọ́hùn la òun náà ní pé ntọ́nà bàbá kádàrá mọ kó máa bínú ah, kí dẹ̀ ló dé kí làwa fi sórí kí ni lágbáyà fi sórí táwa náà fi sórí ó sì ra mọ́tò ńjọ́ wo ni àtúgbọ́ kó fẹ́ sílé next week kí làwa wá ṣe ẹsẹ̀ wo la ṣe lọ́wọ́n ọba orí ibu ti bá ru ẹni báyìí ìwọ rántí ntọ́nà ọba fún ẹni wa in ta'udu ni'matallahi la tuhsuha ọlọ́run ní tẹ́ bá ka ntọ́nà ọba ti fun fún yẹn nílé ká kò sẹ́ tọ́nà ọba ò ṣe fún ọ̀nà tó gbà fún oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tọ́nà ń sì fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àrídọ̀bí mọ̀kọ́dọ̀ lọ́hùn láti ó gbọ́dọ̀ yọnu sí ti ọlọ́run bàbá fún ẹ nínú owó eléyìí jẹ́nu tí ó ṣe pàtàkì ẹ rí àwọn àṣìṣe kan wà táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń wò nípa ọ̀rọ̀ owó wọ́n ní alman aslu kulli khati'a wọ́n ní ẹ̀rí owó wọ́n ní money is the root of all evil eléyìí nínú ròrí burúkú ni tóró náà bá lékè ọlá ó ní wàbí tẹ́kì fíìmù àtẹ́kà lọ́hùn dárò láàkírọ̀ wà látẹ́ǹsà náà sí ibà kàmínà dúnìyà ọlọ́run sọ fún anábì sọlọ́mọ àlùwẹ̀ sẹ́lá pé má gbàgbé ìpín ẹ̀ lé ayé onípín lé ayé tó bá jẹ́ pa burú lówó ni ọlọ́run ò ní sọ fún anábì sọlọ́mọ àlùwẹ̀ sẹ́lá pé onípín bẹ́ẹ̀ ká ní owó lé ayé nǹkan dáadáa ni ká ní owó nínú àwọn nǹkan oríire oníkéèyàn ní owó èèyàn máa ń wá owó gbogbo tó lè fa sábàbí kéèyàn wá owó èèyàn máa ń ṣe anabi sallallahu alaihi wasallam máa ń ṣe àdúrà pé allahumma barik li ummati fi bukuriha ìwọ náà bá láàárọ̀ kùtùkùtù àwọn ọmọlẹ́yìn mi á ti jáde wọ́n fẹ́ wá kí náà fẹ́ jẹ kí náà fẹ́ mú wọ́n náà bá falùbáríkà sí fún wọn. allahumma barik li ummati fi bukuriha àárọ̀ kùtùkùtù iṣẹ́ tó bá fàsìkò yẹn ṣe ọlọ́run bá bá ń falùbáríkà sí tó ká ní owó kò ń ṣe aburú o wàyà ibadallah fàhùbùlìmán láwù àtàrù sẹlẹ̀bí yamínà ẹ̀ wá rí kí èèyàn nífẹ̀ẹ́ owó ìfẹ́ àpọ̀jù tọ́lọ́ ní wàtò ìbúnà mọ́lá hubba jamma tọ́lọ́ ní ẹ nífẹ̀ẹ́ owó ní ìfẹ́ àpọ̀jù yìí ó ní àwọn oríbu tó pọ̀ sí máa ń kó bá ní. nínú ẹ̀yìn fákòhò fi ifsadil ard wàkọ̀dé harama Allahu hada nínú aburú ó ní pé kéèyàn máa ná owó tọ́lọ́ ń fún yàn níbi ìmáa ba orí ilẹ̀ ọlọ́run bá jẹ́ ọlọ́run ní wàlá tufsidu fil ardi ba'da islahiha ọlọ́run lè gbọ́dọ̀ ba orílẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti tún un ṣe nínú aburú tí ó máa ń bẹ́ ń owó àti ìfi owó òun náà ni pé káwọn èèyàn máa fi owó tọ́lọ̀ bábá fún wọn kí wọ́n máa fi ba orí ilẹ̀ jẹ́ wà mí ní àlèkìrọ̀ nínú ẹ̀ ní kéèyàn máa gba ẹ̀tàn jẹ pẹ̀lú owó nínú tẹ̀sù máa fi ń tàn yàn jẹ òun náà ni owó a gbọ́dọ̀ gbẹ̀tàn jẹ ọlọ́run ní yáyọ anas ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inna wa'ada Allahi haqq ọlọ́run ní dájúdájú àdéhùn ọlọ́run bá fún yín òdodo ni fala taghurrannakumul hayatu dunya ọlọ́run ní ẹ má jẹ́ kí ilé ayé tàn yín jẹ o ilé ayé ẹ má jẹ́ tán yín jẹ́ o wala yaghurrannakum billahi al-gharur olùtọ́ni jẹ́ àgbà ìyẹn náà ní Ìbílísì ẹ má jẹ́ kó tán yín jẹ́ inna shaytana lakum aduwwun ọlọ́ọ̀ni torí ń pé ṣù yìí tí máa ń fowó tọ́ni jẹ́ yìí ọ̀tá yín ni fattakhiduhu aduwwa ẹ̀yin náà mú lọ́ta innama yad'u hizbahu liyakunu min ashabis sa'ir ọlọ́run bá ní èṣù máa ń pe àwọn ọmọ lẹ́yìn ẹ̀kọ́ bá lè di ọmọ náà ni kọ́nà máa ṣẹlẹ̀ wá ní inú náà àlẹ́kẹ̀rọ nínú tówó máa ń ṣe tíyàn bá nífi owó lápọ̀jù owó máa ń tọ̀yàn jẹ á jẹ́ kéèyàn gbàgbé ọlọ́run ọba àlékiọlá ọlọ́run bá ń sọ nínú súrọ́tùl hadid ọlọ́run ọba àlékiọlá ó ní alamiyani lilladina amanu an takhsha qulubuhum li dhikrillah ọlọ́run ní sáà àsìkò tí ì tó kí àwọn tí wọ́n gbọ́ náà bá ìpayà ọlọ́run ọba àlekí ọlá ọlọ́run ni ẹ má dà gẹ́gẹ́ bí àwọn kan àwọn tó jẹ́ pé tọ́ọ̀là àléhìmùlẹ̀ amad ẹ̀mí wọn gùn látara ń pẹ̀mí gùn èròǹgbà wọn wá ga èròǹgbà lé ayé ọlọ́run ni àyàwádù ahaduhum law yu'ammaru alfasana wàmà húwà bí muzahzihihi min al'adhabi ọlọ́run lẹ́yìn rẹ̀ àwọn yàwádùn àhàdùhùn ẹlòmíín nu wọn máa wíṣì bí ah, bí mo tiẹ̀ ṣe ń lówó tó tó yìí kí n tiẹ̀ wá lò bí one thousand years láyé ẹni tó bá lówó a máa ṣe wọ́n bẹ́ẹ̀ ẹ ráwọn àgbàlagbà lu wa nàìjíríà tí wọ́n ti ń súnmọ́ ninety years pẹ̀lú ẹ̀ náà tẹ́ bá wo ohun tó ń dà wọ́n láàmú ohun tí wọ́n fi ń jà fitafita tó fi ń bá wọn tó fẹ́ fó tó fẹ́ tún lò ṣe jà kí ló fàájọ mọ́ ìfẹ́ ilé ayé náà ni mo ti ṣe fẹ́ clock ninety wọn ti ẹ̀ ń jókòó lẹ́ẹ̀kọ́kọ́ rò pé ah, mo máa ń súnmọ́ sáré ohun tó wó máa ń ṣe fún ni nìyẹn a máa jẹ́ kọ́ wò wípé yahsabu annama lahu akhlada ah, owó yìí àlàáfíà wa tí nǹkan kan bá ṣẹlẹ̀ torí bá ń fọ́ wa àní tìrìtì ẹ̀ nàìjíríà à ń lọ lóyìnbó ni nínú tó wó máa ń ṣe fún ni jọ̀mọ́ nínú àdánwò tí máa ń bẹ́nu owó téèyàn bá ti nífi owó akhudhu haqqi lghayri bighayri haqqi òun náà ní wípé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ká máa tẹ̀ mọ́lẹ̀ ètò ẹlẹ́tọ̀ọ́ ká kó mọ́ ti wà ọ̀gá iléeṣẹ́ tó jẹ́ pòun náà ló ń gbowó ju iléeṣẹ́ àwọn ọmọ tó wà lábẹ́ tí wọ́n ní kọ́ fún fifty thousand naira lóṣù òun náà la tún gé owó ìpí àwọn ọmọ yìí á gbọ́dọ̀ fún wọn ju twenty lọ wọ́n á sì kó thirty thousand tó kù sápòjọ mọ́ tẹ bá ti wo ọ̀gá ó lè jẹ́ three hundred gan lòun gan gbà lóṣù tẹ́lẹ̀ ìfẹ́ owó ti máa ń bí nìyẹn afa káwọn èèyàn máa mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ọmọ tiwọn yàtàmánà ayakúnnáláhu kúlàlọ́kọ́yì wọ́n máa rò wípé gbogbo dáadáa kó ṣàjẹ́ tí wọ́n nìkan ọlọ́run ní wàlá tá a kulu amwalakum bainakum bil batil ọlọ́run lè gbọ́dọ̀ máa jí owó ara yín ní ọ̀nà àìtọ́ o wàtúndínlù biha ila al-hukkam débi pé ẹ máa lọ fi owó ẹ máa fi bribe àwọn judiciary ṣe mọ̀ pé bí ilé ayé ṣe rí nìyẹn ọlọ́run ní wàlá tá a kulu amwalakum bil batil ọlọ́run ní ẹ̀yin ọmọ nàìjíríà ẹ má jẹ owó ara yín láìtọ́ ẹ̀yin tẹ́ jẹ́ executive tẹ́ jẹ́ legislators ẹ má jí owó aráàlú lọ́nà ìtọ́ wàtúndínlù bí hà ilà lẹ́fọ̀kà àlẹ́fọ̀kà àwọn adájọ́ ẹ fọkàn balẹ̀ pé à èbí lágbájá ló wà mbẹ̀ èbí tàmẹ̀dùn ní chief justice èbí gbogbo kóòtù èkó ta ló hẹ̀dì èbí lágbájá ni tó bá ti dé òun ni abẹ́ bàtà wa báyìí ló wà wàtúndínlù bí hà ilà lẹ́fọ̀kà ọkàn yẹn abalẹ̀ pé àtàbá ti fáwọn ilé ìlówó wọn adájọ́ gbé wa ni lítákùlù fárí kọ́mìnà mùwálì náà ọlọ́run nídìí tẹ́ fi ń bribe àwọn èèyàn torí ń pẹ́fẹ́ jẹ owó àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láìtọ́ ni o bìlì ismi lọ́nà ẹ̀ṣẹ̀ wà antum ta'lamun ẹ̀yin náà sì mẹ́pẹ́ ń tẹ̀ ń ṣe yìí ó ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ ń pa àwọn kan ó ní wa akhdhihumu riba wa qad nuhu anhu ọlọ́run láwọn ẹni wọ́n máa ń mú rìbá wọ́n máa ń gbowó èlé wọ́n máa ń jẹ owó èlé ọlọ́run bá sì ti kọ̀ fún wọn wa aklihim amwala an-nas bil batil wọ́n sì máa ń jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ wà a'tadna lil kafirina minhum 'adhaban alima ọlọ́run láwọn èèyàn báyìí a ti pèsè ìyẹ ẹlẹ́tẹ̀ ìlérò fún wọn kọ́nà ọba kó má fi ìyẹ jẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́run bá tún sọ nípa ìmájọ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ yìí ọlọ́run ya lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nú àti àwọn àfa synagogue ìyẹn làwọn àfa Jew àti Christian ọlọ́ni la yakuluna amuwaala nas bilibaatil ọlọ́ni owó àwọn èèyàn wọ́n máa ń jẹ́ níjẹkújẹ ni wọ́n máa ń jẹ́ níjẹkújẹ ni wọ́n á gbowó àwọn èèyàn wọ́n á fi kọ́ skul kalẹ̀ àwọn tó ní àwọn tó tọ́gbó wọn kọ́ skul ní láǹfààní àti lọ́ọ̀bẹ̀ wọ́n á máa fọwọ́ wọn gun private jet káàkiri ọlọ́ni wa yasuduna an sabilillah tó bá wá rí àwọn èèyàn tó fẹ́ tẹ̀lé tọ́lọ́ wọn á ní ẹ má tẹ̀lé wọn irọ́ ń pa ọ̀dọ̀ wa nìgbàlá wa wàlẹ́dínà na dáhàbà wàlífìdọ̀ ọlọ́run láwọn kan nìyẹn àwọn àfáà church ọlọ́run láwọn jowó àwọn èèyàn lọ́nà àìtọ́ ọlọ́run na náà làwọn olówó alẹ́dínà yakinizuna dáhàbà wàlífìdọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa gold àti silver gbogbo tó ń di owó máa àwọn nǹkan tó jẹ́ pàwọn èèyàn ní bùkátà sínú ìlú wọn a máa kó tọ́jú wọn a fẹ́ kó wọn nínú ìlú kọ́ lè bá a rí owó wala yunfiqunaha fi sabilillah ọlọ́ni tí wọ́n bá tún wá rí owó tán wọn ò ní ná torí tọ́lọ̀ wọn ò ní sójú ọ̀nà lọ́wọ́ fabashiruhum azabin ọlọ́ni bá fún wọn ìyá ẹlẹ́tẹ̀ lérò A wò pé kò sọ ẹni tó wọn jù lọ tẹ bá wo fìràhùn la'natullahi alayhi wa nada fìràhùn fi qawmi ọlọ́run ní fìràhùn ó kéde láàrin àwọn èèyàn ẹ̀ qala ya qawmi alaysa li mulku misra ó ní ẹ̀yin èèyàn mi èmi kọ́ ni mo ní gbogbo ọlá mísírọ̀ ni wàhálì anaharu tẹ́jìrì gbogbo odò tó ń ṣàn káàkiri ilé ayé ẹfẹ́ lọ láti ìlú kan sí ìlú kan orí odò yìí náà ni ṣé mi kọ́ ni mo ní ni afala tubusirun ẹ lójú dáadáa ni bí fìlà àwọn òṣèṣe nìyẹn so ẹni tí ó bá ní owó tí ò bá páyọ lọ́wọ́ ọba owó ìyájọ́ lójú al-khawfu min al-mawt wa tamassuku bid-dunya nínú àǹfààní ìfi owó tí èèyàn bá nífẹ̀ẹ́ lápọ̀jù al-khawfu min al-mawt èèyàn á máa bẹ̀rù kú ọlọ́wọ́ bá sọ fáwọn yẹ̀wúdí ó ní kul tó bá jẹ́ wípé nítòótọ́ ya ya kul ya ayyuha alladhina annakum awliya'u lillah min duni an ọlọ́run ní kí ànábì sallallahu alaihi wasallam kó pe àwọn yẹ̀wúdì pé tó bá ṣe pé ní tòótọ́ ẹni ọlọ́run ọba bá ní. tamanna al-maut ẹ̀yin náà ti ẹ̀ wíṣì pé kíkú pa yín káfí ẹ̀ kú in kuntum sadiqin ọlọ́run ní tó bá jẹ́ kólódodo ní wala yatamannawnahu abadan bima qaddamat aydihim ọlọ́run ní wọn ò ní fẹ́ kú láíláí torí kíni torí tí wọ́n ti tì síwájú. béèyàn bá ní owó jọ̀mọ́ owó yìí a máa fa sábàbí kéèyàn bẹ̀rù kú téèyàn bá ti nífẹ̀ẹ́ gbogbo tó bá lè bí ikú ìyẹn ló máa ń ti àwọn olówó tó bá ní kinní kan wà ọ̀yẹ̀kú ni kinní kan wà gbókúdé ni ẹsọ létí olówó a máa ayé káàkiri ni wàtàmọ́sùkù bíi dúnìyà olówó ẹni tó bá ní owó tó sì nífẹ̀ẹ́ owó yìí àpọ̀jù abẹ́lẹ̀ ní tá a máa ṣe tàmọ́sùkù a fi eyín ọ̀gbọ́n ẹ̀ báyìí a wọ alẹ́ ayé mọ́yà ni látara àfi owó ni nínú tó máa ń ṣẹlẹ̀ nìyẹn torí ọlọ́run ni yahsabu annama lahu akhlada torí ló wá máa wò pé tóun bá ti ní owó ńkọ́ ẹ̀mí òun á gùn tóun bá ti ní owó kò sí ohun táwọn fà tí ọwọ́ àwọn ò tó nínú àwọn aburú tó wà níbi ìfi owó nìyẹn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu àwọn aburú wàyà ibadallah ẹ̀yẹ ẹrú ọlọ́wọ́n ọba qad dalla qawmun ba'da an hadahumullah bisababi almal ó pọ̀ nù àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti parun látara owó tí ọlọ́wọ́n ọba àlekè ọlá fún wọn fàásàdù àwọn ẹni ìbàjẹ́ bàdà islahim lẹ́yìn ìgbà tó ti jẹ́ ní dáadáa bisababil mal wa gharratuhumul hayat ilé ayé tàn wọ́n jẹ fàhálàkù wọ́n ti parun wà áhàlàkù man hawlahu wọ́n ti pa àwọn èèyàn wọn torí tó bá jẹ́ aṣíwájú tó ní owó lọ́wọ́ á níjọ́ ọmọ tá a máa tẹ̀lé o wàlẹ̀ ìyáàdù billah ẹ̀rí ọlọ́ọ̀bá àlékiọlá sọ ó ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bá ti ṣe àdéhùn fún yín àdéhùn òdodo ni ẹ má jẹ́ kí ilé ayé tàn yín jẹ o ẹ má jẹ́ kí èṣù tàn yín jẹ o gẹ́gẹ́ bá ti ṣe kà síwájú wàmínà lẹ́dínà kúrú bíi amúwálìhìn yaqulun ó ń bẹnu àwọn tó jẹ́ pé ilé ayé tàn jẹ tí owó tán ní ti tàn jẹ tí wọ́n máa sọ ọlọ́run bá ní fayiza masal insanu dhurrun ọlọ́run lẹ́ẹ̀rọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn tí ìnira bá kàn dáhàn àkẹtọ̀ náà ọlọ́run mi ò tí ìnira bá dé a pe ọlọ́run lẹ́yìn tí òun ọlọ́run ọba tẹ́lẹ̀ súnmọ́ ìdá ọ̀wọ́náhù ní ìmọ̀tà mínà ọlọ́run nígbà tá a bá wá fi ìdẹ̀ra látọ̀dọ̀ àwọn ọlọ́run tá a fi tọ́ lẹ́nu wò kọ́lá ìnáma òtítù wàhálà ìlìm ani ah, ní ara mi tó yá yẹn oògùn báyìí báyìí tí mo lò ní ah, mo ná owó gan mo ná owó tó pọ̀ òun ló jẹ́ sábàbí àlàáfíà fún mi báyìí híyà fìtìnà tó ọlọ́run ní ọ̀rọ̀ tó sọ ìfìtìnà ló jẹ́ fún walakin aktharuhum la ya'lamun ọ̀gọ̀rọ̀ wọn aláìmọ̀kan ni ọlọ́run bá sọ nípa kọ́rùn ó lóun náà ẹ̀rí kọ́rùn nígbà ọlọ́run ti ní káwa wálé ayé níwọ̀nba káàsì fi wá ojú rí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wá ń sọ̀rọ̀ kọ́rùn ọlọ́wọ́ ni kọ́lá ìnáma òtí tu àlà ìlímì ìndì kọ́rùn máa ń sọ wípé ẹ rówó tẹ rí tí mo ní tó pọ̀ yìí látara ṣe ọwọ́ mi ni iṣẹ́ ọwọ́ ni àwa ń ṣiṣẹ́ gan àti lọ́sùn àtòru mo dẹ̀ gbọ́n tí n bá fi méjì mọ́ mẹ́ta báyìí ó di hundred nìyẹn báwọn ṣe ń wò ó nìyẹn ọlọ́run ní awalam ya'lam anna Allaha qad ahlaka min qablihi minal qurun man huwa aṣáájú mi ní hukuwa ọlọ́run ní ṣe kọ́rùnù ọmọ ni pé ọlọ́run ọba àlekè ọlá tó pa àwọn tí wọ́n ti lọ ṣáájú ẹ̀nú àwọn ìjọrun òun lọ́ba tó jẹ́ wípé kí ni ó lágbára jù lọ wàá tsaru ó ń bẹ́nu àwọn èèyàn yìí àwọn tó lágbára ju òun lọ tí wọ́n sì ní owó jù ú lọ ni wala yus'ala an dhunubihimul mujrimin ọlọ́wọ́ bá lè kí ọlá ó ń sọnù ọ̀rọ̀ Qarun ó ní fa kharaja ala qawmihi fi zinati ọlọ́run nígbà tó bá di wípé ojú ọjọ́ mọ́ àwa jáde báyìí àwa wo àwọn aṣọ oríṣiríṣi a kó àwọn oríṣiríṣi àpótí owó àti àwọn ẹmẹ̀wà tí wọ́n ń ṣọ́ encourage wọn a máa tẹ̀lé kọ́lá lẹ́dínà yuriduna alhayata dúníyà débi pé àwọn èèyàn tó jẹ́ pé ilé ayé làwọn náà ń wá tí wọ́n bá wá rí bá ní yá lẹ́yìn alánà mísìlámà ó ti ya kọ́rùn á ó mà ṣe wa o táwa náà dẹ̀ nírú owó tí kọ́rùn ní innahu ladhu hazin azim á ah, olóríire ní kọ́rùn o ṣẹ́mi kó ríire lọ́dọ̀ tiwa náà lé ayé ẹni tó bá ní owó tó pọ̀ ní pé á ah, máa yẹn ṣe oríire o tí bá yẹn máa dá o wàkọ́lá lẹ́dínà ó tún ilé ọlọ́run ní mọ̀ nǹkan ọlọ́wọ́ bá àwọn máa ń sọ pé wailakum á ah, kí ló ń ṣe yín sawabullahi khayr orí tọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ó lóore jẹ́ léyìí lọ liman amana fẹ́ tó bá gbọ́ náà bá gbọ́ wà amila saliha tó sì ń ṣe dáadáa wala yulaqaha illa sabiru sabiru kò sẹ́ni tó máa gbọ́n táwa ń sọ yé àfonísùúrù fa khasafna bihi wa bidari ọlọ́run ní látara ìgbéraga kọ̀ọ̀rún àwọn náà bá awa pa ilẹ̀ láṣẹ pé kí ilẹ̀ gbé mi wàbí dáàrí òun nìkan kọ́ gbogbo ilé tó kọ́ gbogbo owó tó ní ilẹ̀ gbé gbogbo ẹ̀mí ẹlòmí àwò títí àwò lówó kan a ní à ah, owó táwa ní àgbà náà lè wọ̀ ẹlòmí àwò pé ah, owó tí lágbájá yẹn nìyẹn a ah, kódà kó máa nu àtàwọn àrọ́mọdọ́mọ ẹ̀ owó yìí máa tọ́jọ mọ́ a owó máa jẹ́ kankan ẹ̀rí bàbá kiri báyìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó ń ṣàtọ́kùn ètò tí wọ́n ti ń gba owó fún baba sùwé wọ́n máa ròyìn owó tí màá yí ni wọ́n ròyìn mọ́tò ńláńlá tó ní nínú gbogbo àwọn tó ń ṣe tíátà yorùbá wọ́n máa ròyìn pé ó kéré ẹni tó ní owó lẹ́gbẹ̀ẹ́ arákùnrin wọ́n ròyìn pé kò ní sinmi àwọn èèyàn máa ń lọ fi eré bẹ́ẹ̀ ni pé ṣáàtì ẹ̀ bá wa dáwàdà kan nu eré ta fẹ́ ṣe kéré ilé ta ẹni tó wá ní owó tó tó báyìí àdánwò díẹ̀ wá ṣẹlẹ̀ sí ó wá ní stroke ó wá dẹni tí kò ní mọ́tò mọ́ ẹsẹ̀ ló fi ń rìn káàkiri ó wá ń dẹni tí wọ́n ń tọrọ fún kódà àti jí àti mu wá di ìnira jọ mọ́ ìyẹn fi yé wa wípé kò sí bí èèyàn lè ga tó àti ga ló lé òjọ mọ́ àti jábọ́ ó rọrùn ju àti ga lọ béèyàn bá fẹ́ gùnkè ẹ̀rí pálágùn àmà kọ́kè ṣùgbọ́n tó wà lókè ẹ kọ̀ rọra yí àga mọ́ lẹ́sẹ̀ kẹ́ bá ṣe jábọ́ tó bó ṣe máa fọ́ so ọlọ́ọ̀bà lékè ọlá ó lóun pa fíráùn rún ọlọ́ọ̀bá ní wa asbaha alladhina tamannaw makanahu bil ams ọlọ́run láwọn tó jẹ́ pé lánàá àwọn náà wò wípé káwọn ti ẹ̀dà bí kọ́rùn yakulun àwọn náà wá sọ pé ah wẹ́ẹ̀ka anna Allah yabtutu rizqa liman yasha'u min ibadihi wa yaqdir ó ní ah ó mà ṣe o kó jẹ́ pa nílà ká yìí ká mọ̀ kọ́nà ọba ní máa ń tẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ fẹ́ tó bá fẹ́ ó sì máa ń ká nílẹ̀ fẹ́ tó bá fẹ́ kọ́nà ọba àlékẹ́ ọlá kó má jẹ́ ká sọnù látara owó tọ́nà ọba ṣe fún wa ìfẹ́ owó jọ mọ́ ó máa ń pa ní wà mí nàlẹ́ kó ó ń bẹ́nu àwọn ọmọ èdè nìyẹn man hadahumullahu bimalihim àwọn tọ́nà ọba tọ́ sọ́nà pẹ̀lú owó ni wàsálàtúhà wasalatuhu fi ta'atillah àwọn ẹni wọ́n tẹrí owó bá sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekíọ́lá wàhádà Sulaiman bunu Dawud Sulaiman ọmọ anabi Dawud ni ní ìgbà tó ọlọ́run bá fún Sulaiman ní ọlá ó sọ fọ́nà ọba àlekè ọlá pé rọ́bì ìwọ náà ọba ọlá tó fún mi má fún èèyàn kan nírú ẹ̀ lẹ́yìn ni kò sẹ́ni tó lè ní ọlá tó Sulaiman láyé mọ́ kò sẹ́ni tó lè ní owó tó Sulaiman láyé mọ́ ní tí ọlọ́run bá fún wọn ní agbára àti ipò ọlọ́run bá tẹ̀rí àwọn àlùjọ ló bá fún falamma qadayna alayhi al-mawt ọlọ́run nígbà tá a ti gbẹ̀mí Sulaiman Sulaiman ti kú màdàlá màlàmọ́ ò ti yìí là dáàbàtò àrùn àwọn àlùjọ̀nù tí wọ́n ń ṣiṣẹ́ fún Sulaiman tó bá kó wọn lọ sóko báyìí wọ́n á sì máa roko lọ wọ́n wá wà nínú oko wọn roko ńjọ́ kan wọ́n ti roko lọ wọ́n ti wá lu àsìkò tó pẹ́ wọn ò mọ̀ pé Sulaiman ti kú tí ọ̀gá wọn bá ti wà lórí ìdúró báyìí àwọn ń ṣiṣẹ́ lọ ni ọ̀ǹtì tó bá fún wọn ní ọ̀dà kótó wọ́n wá ń ṣiṣẹ́ lórí ẹ̀wọ̀n wọn lè sinmi bó ṣe wá ń dààmú tó orí ìdúró yìí ni Sulaiman wà lẹ́yìn tó rọ̀gbọ̀kún sí orí ọ̀pá ẹ̀ báyìí Sulaiman ti ti jáde láyé wọ́n wá mẹ́kó ti jáde láyé àyàfi mádàláhùn àlàmú tí hílà dábàtul ard tí a kò lù mí sáàtà àyàfi ńgbà tó jẹ́ wípé àwọn ẹranko àwọn ẹranko inú wọ́n ti wá ń jẹ ọ̀pá Sulaiman ọ̀pá tó fi dúró ṣẹ́mẹ̀ pé ọ̀pá tó dúró tí ò mì mọ́ àwọn ẹranko ti wá ń jẹ débi pé wá jẹ nípò wá jẹ yẹn tí ò lè dá dúró mọ́ ní Sùlàìmọ̀ wá ṣubú falamọ̀ tabayyana lahu nígbà táwọn àlùjọ̀nù rí báyìí wọ́n banújẹ́ wọ́n ní law kanu ya'lamuna al-ghayb ma labisu fil adhabil halim mọ́yì wọ́n ní ah, kálá bá mọ̀mọ́ kọ̀kọ́ ni àbá má tó tó báyìí ẹni tá à ń ṣiṣẹ́ fún tiẹ̀ mẹ́fà ń ṣiṣẹ́ fóun ọlá tọ́lọ́ ń ṣe fún Sulaiman nìyẹn ọlọ́run wá fún lówó ọlọ́run wá ní kó ránṣẹ́ sí Balikis nínú àwọn ẹ̀dá tó ń ṣiṣẹ́ fún Sulaiman lẹ́yẹ hudhud òun fò lọ ni Sulaiman bá dé fatafa kọ́dà tọ́yì ló bá rí wípé ó wà àwọn assembly àwọn tó máa ń kójọ lọ́dọ̀ ẹ̀ láàárọ̀ kùtùkùtù nínú ọmọ ẹ̀dá ènìyàn ẹranko àlùjọnu ló bá rí pé òun ò rí ẹyẹ hudhud ó kò pẹ́ rárá tó ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹyẹ yìí bá dé Sulaimon ti promise pé wọ́n á fìyà jẹ nígbà tẹ ẹyẹ yìí dé Sulaimon níbo ló ti ń bọ̀ ó ní mò ń bọ̀ láti ìlú kan ẹni tó jí ọba wọn obìnrin ni èyí tó wá burú jù ń bẹ̀ ni wípé oòrùn ni wọ́n ń sìn Sulaimon wá fi lẹ́tà ránṣẹ́ kí gbogbo wọn máa bọ̀ lọ́dọ̀ òun gẹ́gẹ́ bí mùsùlùmí ọgbà Islam àdánwò dé ọba iṣẹ́ làákàyè púpọ̀ ó bi àwọn èèyàn pé kí ni kí n ṣe ẹ̀yin alágbára wọ́n ní àti ẹni kó paṣẹ tó bá jẹ́ káwa lọ destroy wọn ni ọba yìí wá sọ fún wọn pé innal muluka ah, ẹ̀rí àwọn ọba àgbáyé idha dakhalu qaryatan tí wọ́n bá wọnú ìlú kan tó dàbí irú ìlú tiwa yìí afsaduha wọ́n á destroy gbogbo ìlú yìí ni o wàjáàlù àìsàtà àhàlíhà àdìlà gbogbo ẹ̀yin tẹ́ jálàpọ̀lé wọ́n á sọ yín dẹni ilẹ̀ arábìnrin wo kó wọn ò ní ṣe bẹ́ẹ̀ kí ló wà wọ́n kó wọn á ṣe ó wá ní ohun tí máa ṣe ni pé màá fi ẹ̀bùn màá fi ránṣẹ́ sí Sulaiman tá a bá fẹ̀bùn ránṣẹ́ sí Sulaiman káti ẹ̀wò ohun tó máa ṣe ọlọ́run bá lékè ọlá ó ní falamajá Sulaiman nígbà tí ẹ̀bùn dí ọ̀dọ̀ Sulaiman kọ́lá àtùmí dúró ní ìdìmọ̀lẹ́ ó ní ṣí ẹ fẹ́ fi owó ẹ̀ ń tá ìzì mi ni wàmọ́ àtàní fàmọ́ àtàní Allahu khairu mimma àtàkù ìtọ́nà ọba sì fún èmi ó lóore ju ìtò fún yín lọ ẹ wò jọmọ́ àfáà tó fẹ́ ṣe dáadáa tí ò bá ṣọ́ra tọ́nà ò bá mú dúró àdánwò dé olówó ní tòótọ́ wọ́n wá gbé bribe dé pé orí oòrùn tó ní a máa bọ yẹn mọ owó lélẹ̀ ìfiwálẹ̀ káwa máa bo oòrùn wa Sulaiman ní ìtọ́nà ọba fún mi ó dùn sí yín lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní parí ó sọ̀tọ̀ arákùnrin kan ó láàfà dáadáa ni ó ní jọ́ kan ó wá gbéra lé ó ń lọ síbi òrìṣà táwọn èèyàn máa ń bọ́ ní ìlú ó fẹ́ lọ destroy ẹ̀ bó ṣe wá lọ ṣèyítọ́ bá pàdé ẹ̀ lọ́nà ó ní ilé arákùnrin ibo ló dà ó ní mò ń lọ síbi òòṣà táwọn èèyàn forí kọlẹ̀ fún lẹ́yìn ọlọ́run yẹn nì láti lọ destroy ẹ̀ ṣèyítọ́ ní àrárá má lọ kí ló kọ ẹ pẹ̀lú ẹ̀ ó ní má lọ ó ní ẹ ó da mo ládéhùn nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ tó bá ti jí làárọ̀ kùtùkùtù wàá bẹ bílù ẹ wàá bá owó mẹ àfa ìbá padà sílé tòótọ́ níbo di àárọ̀ tòótọ́ ló bá bá owó mẹ inú ẹ dùn ó bá tún dọjọ́ kejì ó tún ló fẹ́ lọ destroy òòṣà ṣètàn tún bá pàdé ó tún sọ bẹ́ẹ̀ fún ó tún padà sílé nígbò dọjọ́ kẹta ó tún lọ nígbò wá dọjọ́ kẹta kò bá rí owó lábẹ́ pílò bó ṣe wá ń bínú lọ nìyẹn pé ó lè máa lọ wó òòṣà yẹn wọ́n ní ṣètàn bá bá pàdé ó níbo ló lọ ó ní mò ń lọ bí òòṣà ni ó ní ó gbọ́dọ̀ débẹ̀ o tó bá débẹ̀ lásán wọ́n bá bẹ̀rẹ̀ jà níbi tí wọ́n ti ń jà wọ́n ní ṣètàn bá gbé arákùnrin sókè wíì ó fẹ̀yìn ẹ̀lélẹ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta wọ́n wá sọ fún un pé òun mọ tó ṣẹlẹ̀ nígbà àkọ́kọ́ tó ń lọ yẹn torí ńgbà àkọ́kọ́ àti ìgbà kejì náà wọ́n jà kí ṣe tán tó fún promise ó ní ńgbà yẹn òun lọ ṣe nítorí tọ́lọ́run ni ṣùgbọ́n ní sìnkọ́ torí owó tí mi fún ẹ ló ṣe fẹ́ ṣe kọ́nà ọba àlékeọlá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. We give thanks to Almighty Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of today's sermon is evil of extreme love for money. To love money extremely is one of the things that can take us away from the path of Almighty Allah. We have mentioned eleven things that can take us away from the path of Almighty Allah, the path of Al-Islam. Part of it is the love for money. And we have mentioned in the sermon that what people commonly say that the love of money is the root of all evil. This is a false statement because the statement of the Quran says that wabitẹ́kì fíìmà àtàkàlọ́hùn dárò làkírọ̀ seek out of what Allah has given you of this world to take to get hereafter wala tansa nasibaka mina dunya and do not forget your portion of this world that statement do not forget your portion of this world is a statement that you have to understand as a Muslim that money is not evil but what we make money evil is our extreme love for it and when we make use of money in evil way when you have money you use it in the cause of Almighty Allah it will be a source of guidance for you and for other human fellow. The Prophet sallallahu alaihi said that if you want to envy, there is no envy except for two people. You can envy two people. Who are these people? The one that Allah has given the knowledge of Islam and is using the knowledge to guide people to Islam. And the people or the person who has been given money and is using that money in order to spread the word of Almighty Allah in order to make sure that people are guided. So you have to envy such fellow. If money is not good, the Prophet sallallahu alaihi wasallam will not command us to envy the people who have money and are using it in the good cause. So money is one of the materials that you are going to use to leave this world. If money is not good, Allah will not command us to give zakat. If money is not good, Allah will not command us to do hajj when you want to do hajj allah say watazawadu make provision for hajj fa inna khayra zadi taqwa and the best of provision is righteousness so when you want to go to hajj you need money you want to fast you need money in all our life we have the need for money but what islam has forbidden is for us to use money in in evil way to get money in evil way and to spend it on evil The Prophet sallallahu alaihi wasallam said, the children of Adam will say, my man, my money, my money. He said, he does not have any money except what is spent in the path of Almighty Allah. So that is your own money. Your money is that which you have spent on the path of Almighty Allah. We should also know that on the day of judgment, Allah is going to ask us about four things. The Prophet sallallahu alaihi wasallam said, the son of Adam will not move an inch until he's asked about four things. Part of it is what? his money, his wealth. From where he got the money, he will be asked, and upon what he spent it. So from where you get the money, the source of your wealth should be clean. The source of your wealth should be clean. And when you want to spend the money, you spend it for things that are good. You don't spend your money to build evil places, to build hotels. You don't spend your money to build beer parlor. You spend your money to build house of Allah. You send off your money to sponsor education, something that will be beneficial to human being. That is where you have to spend your money. We have mentioned in the sermon examples of people that were destroyed by their love for money. Part of those people is Firaun. Firaun had money for his, had love for his money, and he was overcome by the power of money. He told people that, alaysa li mulku, eh, alaysa li mulka hadhihi misr am I not the owner of the kingdom of this Egypt wahadihil anhar and this ocean I'm the owner I have so control over it he was overcome by the love of his money so part of the people we have mentioned are people Allah mention of, of them in the Quran that these people wa iza masal insan when Allah made evil to touch man da'ana he will come upon Allah when man find himself in problem he will call upon Allah summa idha khawwalnahu ni'matan but when Allah has given him favour someone that is sick after the sickness he will do what he will apportion the good health to other beings aside from Almighty Allah innama utitu ala ilm I am given this word as a result of my knowledge I study accounting I study engineering I'm a medical doctor That is why I have money. No. You have money by the favor of Almighty Allah. You have money by the favor of Almighty Allah. Allah told uh, Qarun, Awalam Yaro, has he not looked upon the people that came before him? People who had money more than him. Ashadu minu they had power over him. But these people were not given money. So it is not by your wish It is not by your power that you attain anything you have in this life. It is by the favour of Almighty Allah. It is by the favour of Almighty Allah that you have everything that you have in this in this life. So some people they believe that money is everything and everything is money. Once you have money, you have right to good education. You have right to sound health. No. It is by the wish of Almighty Allah. Alimalulillah. Every provision you have in this world is from Allah and it belongs to Allah. When you say something is from Allah, it means when you want to seek it, you seek it from Allah. Some people become kufar today because they are seeking money from other beings. The people that involve in rituals today, they are looking for money from other than Allah, subhanahu wa ta'ala. So when you want to have money, you seek it from Almighty Allah. When you want to spend money, you spend it for the sake of Almighty Allah. So the money you want to spend for the sake of Almighty Allah should be from what? Right source. You don't steal money in order to spend. When you are asked, why are you stealing? You say, I'm stealing because of Almighty Allah. No. You don't lie because of Almighty Allah. You don't steal because of Almighty Allah. You don't indulge in sins, claiming that you want to call people to Almighty Allah. No. You make everything to be clean. The source of your money, you will be asked on the day of judgment. Upon which you spend it, you spend the money, you will also be asked. So as Muslims, we make every effort to be the master of our e, of our wealth and don't allow your wealth to be your what your master the one that will control you there is evil spirit in money it is a fact so but for but for a believer it is your iman your faith in Almighty Allah your fear of Allah your belief that everything will have an end the money that you have will not buy you this world It is said that money can buy you home, but it cannot buy you comfort. Money can buy you woman, but cannot buy you wife. Money can buy you woman, but it cannot buy you wife. It is not compulsory that when you have money that you should have righteous wife. No, it is not compulsory. It is by the favour of Almighty Allah. So we pray to Allah to always be our guide, to give us the power to overcome the money that Allah has given us. Part of what we have mentioned is to be satisfied with the little Allah has given you. The little Allah has given you. Every one of us here, we put on clothes there are many among the companions of the prophet who never had more than one cloth. That is why you see some of them, when it is time for prayer, you will not see them in the mosque. When they are asked, they will tell you that I have only one cloth, and I exchange the cloth between me and my my son. So if it is time for prayer, sometimes I will put on the clothes while my son will stay indoor. I go to the mosque. When I return, I give the clothes to my son, then my son will go back to to the mosque. But these people Allah promise them paradise. Why? Because of their faith. Because you don't have money, that should not take you away from the path of Almighty Allah. Poverty is a source of moving closer to Almighty Allah. When you are poor, you will always remember to pray to Almighty Allah to give you money. But when you have money, sometimes you forget Almighty Allah. When you are in state of disease or when you are sick that time you remember Almighty Allah more than when you are having good health so it is just a trial from Almighty Allah Allah say wala nabiluwa nakum bi shay'in min al-khawf Allah say I'm going to try you I'm going to test you with everything bi khairin wal wal wal shar I'm going to test you with evil I'm going to test you with good when Allah give you money it is a test When you are poor, it is a test. When you have children, it is a test. When you are barren, it is a test. When you are sick, it is a test. When you have sound head, it is also a test from Almighty Allah. So every position you find yourself in this world, see it as a way to move closer to Almighty Allah. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر